ẹ̀yin tẹ́ ya tètè ní sọ́nà ẹ mọ́ wàá wọ̀ ní lórí láti àtẹ̀bìrú pẹ̀lú ẹ mọ́ wàá àwa mẹ́ta lónìí. إنما تجزون ما كنتم تعملون ẹ̀rí ìjìyà tẹ́wàá ló ẹ̀rí ẹ̀sán tẹ́ ṣe tẹ́lá ju àwọn ọkùnrin àfáà onímù yẹn sọ̀rọ̀ ni ويقال للذين جحدوا أن الله هو الإله الحق àwọn àwọn ọ̀sọ́fáwọn tí wọ́n jìyà wípé ọlọ́run ọba kọ́nìkan ló tọ́ kájọ́ tuntun tó jẹ́ pé wọ́n gbélé ayé láìjọ́ tí wọ́n lọ́rọ̀ ọjọ́ tí wọ́n lọ́rọ̀ lẹ́yìn wọ́n kápá òwe wọ́n yà tètè rí tọ́lọ̀ ìdá ìsáàlì yòrò náà wọ́n máa sọ fún ẹ nígbà tí wọ́n bá wọ ọmọ náà wọ́n á máa sọ pé látàlítẹ́ni tú àlùmáàrí ti àdàlẹ́ ọ̀nà ẹ má wá àwùjáde kàkà lónìí إنما تخفون الجزاء الذي كنتم تعملونه في الدنيا إن تعملوا يوم إحسان وكذب لأيينه èyí pé àti tó ti lọ èyí tí àti kò sí àsìkò àwíjàre bẹ́ẹ̀ sì ni àsìkò tuntun bá ó ti lọ kò sí àyè túbà náà bẹ́ẹ̀ ni àbámọ̀ àbámọ̀ ò ní sáǹfààní mọ́ níbi ọlọ́run fún ọmọ wa irú àwíjàre òun ni wọ́n máa ní léèdì wọn kọ̀ fún wọn pé wọ́n gba wá àwíjàre imb àlàyé fún ọ àlàyé fún wa pé irú àwíjàre wọn lọ sọ ṣùgbọ́n nínú àyà mi ọlọ́run fún wa nínú irú àwọn àwíjàre wọn lọ rí ọlọ́run sọ fún wa pé kúlẹ̀ máa dákọ̀lá tó mọ̀ tó láàrin ó kà á gbogbo bàtà àwọn àjọ kan tó bá wọlé ọ̀nà wọ́n máa tẹ́bilé àwọn ìjọ kejì gbogbo bàtà àwọn àjọ kan bá wọlé náà ni wọ́n máa tẹ́bilé àwọn ìjọ kejì káta ìgbà dárọ̀ kò fi tẹ̀lé à títí ńgbà tí gbogbo wọn wá wọnú lọ́tà kọ́lá ti kúrọ̀ ọ̀hún àwọn alákọ̀ọ́kọ́ wọn wọ́n sọ pé líhùn dáhùn fáwọn àwọn ìgbẹ̀yìn wọn wọ́n máa sọ pé wọ́n padà àwòdáyé àtọ̀síwìnà ìwọ ọlọ́wọ́ bá wọ̀ àwọn tí wọ́n sọ wá lónìí àwọn tí wọ́n jẹ́ ká gba ọ̀la lónìí fàájì màdáàbọ̀ bí ẹ̀kọ́ mi nàdá ìdí àtòkùn ọjọ́ tó jẹ́ ìlọ́po ìlọ́po tiwa lórí fáwọn ni wọ́n sọ pé wọ́n ṣokùnfà ìsọ̀rọ̀ wa wọ́n àkọ́kọ́ ọgbọ́n la gbogbo yín pátálẹ̀ ní ìpele ìpele inú ìjìyà ṣùgbọ́n ẹ̀ mọ̀ ní onígbàtẹ́ bá bẹ̀rẹ̀. eléyìí fi pé nínú àwọn àwíjàre wọn wọ́n máa tìrà mọ́ ẹlòmíì tí àwọn ló sokò fátáwọn ti wọná àwọn náà pawọ́ lẹ́sẹ̀ káwọn ọmọ kírun káwọn ọmọ káwọn ọmọ ti kọ́ lọ́wọ́ wọ́n ra wọn. nígbà tí ìjọ ọ̀fẹ́ yìí bá wọlé wọ́n máa bú àwọn ìjọ àkọ́kọ́ wọ́n máa tẹ̀sọ́ ìwọ ọlọ́mọ wa wò àwọn tó ń sọ wá lónìí àwọn ọ̀dà síwájú wa tó ọ̀jẹ́ ká tó ká ká ọ̀nà wọ́n wà lọ sọ̀tọ̀ ẹgbẹ́ gbogbo ní pátá lẹ́ní ìpele ìpele ìkìyà kíkà ọ̀rọ̀ ìfọ̀rọ̀. bákan náà ọlọ́run ti sọ mú ولي ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين fìtínà tó wà nù rẹ̀ ó kéré ní fìtínà tó ọmọ ọmọ nígbà lẹ́yìn ìgbẹ̀yìn tó bá torí bá àwọn ọmọ náà wípé wọn lọ́wọ́ ọba á ti tẹ́bọ̀ á tẹ́bọ̀ sí ọ á kúkú tẹ́bọ̀ sí ọ nígbà ìṣèjì tẹ́bọ̀ sí ti wọ́n wà máa sọ pé ó kù kẹ́yìfà kẹ́dà bó àyà àkókò ẹ wò bẹ́ẹ̀ tí pa bẹ́ẹ̀ tí pa ọmọ òye ara wọn wọ́n kọ́ da àdúgbò nàkà ìyẹn sàwọn àwọn tí wọ́n pa ọmọ mẹ́tẹ́lẹ̀ nílé ayé nígbà àwọn ni wọ́n ṣe alágbàkàyà wọn lọ́jọ́ bẹ̀rẹ̀ àkíyàmà wọn ò rí wọn mọ́ àwọn àyà tó pọ̀ òun ọlọ́run sàlàyé àwọn àwíjàre tó wọ́n máa sọ níbo mi ọlọ́ni wàlẹ́ ó tàrọ ìlú ìkú àlẹ́ náà ìbáyẹ pé ẹ̀yin ló lè yẹ ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ ẹ bá rí àwọn kékeré nígbà tí wọ́n bá tí wọ́n bá dá wọn dúró sórí iná wàkọ́ọ̀lù yá lẹ́yìnkànnà lùrọ́jù wọ́n láàánú kábìlì rẹ̀ ayé àti ọ̀gbìnà wọ́n máa kígbe orí ìyá àwọn òun orí bàbá àwọn òun ló dé tó ní káwọn padà sáyé káwọn ló ti tẹ́rẹ̀ ní àwọn oníparọ́ mọ́lọ́wọ́ pamọ́ wọn náà kú lọ́pẹ́ náà yóò fi ní àwọn náà wà ní àwọn olùgbàgbọ́ wọ́n máa gbèrú káwọn padà wálé ayé bálùbàdà làwọn máa ká lórí fún ọ̀nà ọlọ́ọ̀dì bẹ́ẹ̀ kọ́ ìtọ́nà tí wọ́n ti lè gbé ni pé ìtọ́ fi pamọ́ ní ayé tí wọ́n ní olóhà bèrè sí ti wọn pé àwọn ti tẹ̀lé iná lórí pé ní ayé wọn ní kò sí iná kankan báwo ni bàbá ó débi máa rẹ̀ tí ó fi wá kọ́ sínú iná lórí pé ọlọ́run ọba ni bàbá wọn bàbá tó ti bímọ kò ní kọ́ máa rẹ̀ nù iná. tó ní kí wọ́n fi pamọ́ tẹ́lẹ̀ nílé ayé ó ti rà sí wọn wà lọ́rùdú làádú lè máa nù wọ́n àyè tí a bá ilé dáhùn padà sáyé bí wọ́n ṣe béèrè ní tí wọ́n ṣe nílé ayé àkọ́kọ́ náà ni wọ́n padà ṣe wà nínú ọ̀hún làkà ìdìbò òkúrọ́ ni wọ́n irọ́ ni wọ́n pa. wàkọ́ọ́lù nínú ìyá ilà àyà ti lọ sí ìlera nílé ayé tẹ̀lé tí wọ́n sọ ni pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ ilé ayé náà ni ó ti tán láti dé tó ti parí. وما نحن بمبعوثين ẹnì kan kan lójúmọ́ gbogbo ẹni ọba ti kú ti di ẹni lọ. eléyìí ó ní àwọn àwùjọ ẹni tó tóbi tó ọ̀rọ̀ sọ. ṣùgbọ́n a lè fọ panu mọ́ àwọn mọ̀láìkò olùkọ́ panu mọ́ kó tó mọ́ sọ̀rọ̀ mọ́ lóòótọ́ pé ní àlùfẹ́àmà nígbà tí wọ́n bá dá wọn tó sórí iná wọ́n máa kígbe sọ ọjọ́ yẹn láyà fàyẹ̀wò máa ń dé láyà ń fa oúnjẹ ní ìlàbọ̀dà mú máa àti ọkùnrin wàdáhùn yóò ta àdàbò àwọn tí wọ́n yẹ alákòsí lóòrùn sí ọlọ́wọ́ ọba tó ń ti ẹlòmíì àwíjàre ọjọ́ gbẹ̀dẹ̀ àfẹ́yàmà kò ní ṣe wọ́n láǹfààní bẹ́ẹ̀ sì ni àní fún wọn láyè kí wọ́n máa àwọn wọ́n máa dá ara wọn lẹ́bi wọ́n máa sàròyé àìfún wọn láyé rẹ̀. ayé pé wọ́n wà túbọ̀ sí ẹ̀sí. dáàlì kò lè ájọkùn ìtàkọ́kùn àyàfìlà ìlú wa. wọ́n wà lọ sọ fún ẹ pé ikú fi ń fi rúkú bẹ wà lónìí. torí pé ayọ̀ ọlọ́wọ́ balẹ̀ ló ń ṣeré. wọ́n wọ́n wọ́n sì mú àyàfìlú ya ẹ jẹ́ kí ìbàdàn bí ń fi ìdílé ayé kó kọ́kàn yín jẹ fàníyàwó máa láyò sọ̀rọ̀ sí ìlú náà wọ́n dà wọ́n nìta àwọn lónìí ẹ̀ ní jáde kó lò náà ó ti ti sẹ́nu ibi tẹ́ máa gbé lọ péré a sì ní fi nílẹ̀ kẹ́ máa kẹ́ máa tàkùrọ̀ sọ́síra yín ọlọ́run bá kó sọ̀rọ̀ ń bẹ̀ ọlọ́ni yóò máa láyé ń kan kọ́ ilé ìlànà àbúrọ́túhùn wàláhùn láàánà tí wọ́n láwọn tún ìjà ọjọ́ gbèjì àkèámà tí àwíjàre àwọn kékeré tí ò ní ṣe wọ́n láǹfààní ibi àti ègbé ni máa jẹ́ sí wọ́n sì ní ilé tó burú sí tí wọ́n إنما تجزون ما كنتم تعملون nǹkan àtẹ̀sí lónìí ẹ̀sán ẹ̀sán sẹ́yìn lẹ́kọ̀ọ́ ẹ̀sán tẹ́tẹ́ ṣe nílé ayé olákòókò yín ẹ má ti wá àwíjàre gan láti sọ kò ní ọjọ́ ẹ̀sán yìí ní kúkúrú wọ́n máa sọ fún mi pé ẹ rí ilé tẹ̀wọ̀ lónìí ilé ẹ̀sán ni kì í ṣe fẹ́ kì í ṣe ilé iṣẹ́ ẹ̀ bí àǹfààní láti ṣiṣẹ́ kàtà. wàá tún kọjá sẹ́yìn àkóso àkóso ìdíyà pẹ̀lú kókò ìbàdàn ààfin. ní ètò ti jẹ́ pé ẹ ti dọ̀tí ara yín nílé ayé pẹ̀lú kékeré àti ìwà ẹ̀sẹ̀. بعد أن نريكم عنها ليس في التقريب فاجنوا ثمر ما غرستم تريد أيه ẹ wá máa kó ẹ̀sán tẹ́ ṣe wàṣọ́ọ̀bù mi káàtì alẹ́bí kọ́dí màláàtùn nínú àwọn kọ́ọ̀kù tẹ́ ti tẹ́ tẹ́ tẹ́ pọ̀ fún ẹ wá máa nínú ẹ̀ حديث صحيح قال ومن يا عبادي إنما هي أعمالكم أحصيها لكم ẹ̀yin ẹrú mi o ńlá tó yọ káàkiri sọ́wọ́. ó mọ òfin fún ìyá ara a sì fún yín ní ẹ̀sán rẹ̀ sí èkó pérépérépéré. ọmọ wọ́dà dàpọ̀ ìrọ́n pàdé àmìlélá gbogbo ẹni tó bá bá oore pàdé òkú dúpẹ́ kọ́nà. ọmọ wọ́dà dàpọ̀ ìrọ̀n náà ẹni ọba bá mi nǹkan mí pàdé yàtọ̀ dáadáa fọ́nà yàlùmọ́nà ìlà náà kó ṣe má jẹ́ nípa tẹ̀lẹ́bì àyàfi ara rẹ̀ ní kó dálẹ́bì lórí pé ìkìlọ̀ wá ní ayé òun lọ kà sí lọ. lẹ́yìn eléyìí nígbà tí ọlọ́run máa ti ní kí a túbá lọ́sọ́dọ̀ ọlọ́run wa. eléyìí ló fún wa ní àǹfààní láti bá ojú rẹ ọlọ́run ọba pàdé torí pé títún bá omi jíjáwọ́ kò ní bí wọn ẹsẹ̀ téèyàn ò sì téèyàn ò sì fi ní débẹ̀ mọ́ ó ń la pé ìlú bá ọlọ́run yá ẹ̀yìnwó ilẹ̀ bí iná àmà ní tí ó wù ìlà wa ìtọ́ ìbàdàlẹ̀ fún fa a pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ ẹgbọ́ ọlọ́run ọba gbọ́ àti òjíṣẹ́ rẹ̀ tẹ́ ẹ ti fa ọjọ́ ìgbéǹde àlùkè àmọ̀ gbọ́ ẹtú bá lọ sọ́dọ̀ ọlọ́run ọba tú bá ètò kojú owó tú bá ètò péye afẹ́ àrọ́bù fún ayọ̀ká tẹ̀rọ alùpùpù ní àti. bóyá lẹ́yìn tuntun bá yín ọlọ́run ọba yóò pa ẹ̀sẹ̀ yín rẹ́ àwọn nǹkan aburú kẹsì ọlọ́wọ́ pa wọn wọ́n yóò dé kó jàdá tó tẹ́lẹ̀ ní sáfì àlàyé. yóò afi fi yín sínú ọgbà àjẹrà èyí tí akéré máa kó odò fi ń sàn lábẹ́ rẹ̀ yóò mọ̀ láwùn nàbí yá wọ́n nàbí nà ámàlù máa. ọjọ́ tí ọlọ́run lójú ti máa wà ní àti àwọn tí wọ́n pẹ̀lú rẹ̀ ojú sí gbogbo àwọn ṣe àdéhùn rẹ̀ ohun tójú òye ni wọ́n rí nǹkan tí ọ̀pọ̀ ni wọ́n rí nǹkan tí ò ti ẹ̀sùn tí ò tẹ̀lé pé kí ọmọ ẹ̀dá kóró tó ń bẹ gbogbo ẹ̀ ni wọ́n rí. ọlọ́run kò ní tójú tó rà síwájú kó tó wà lẹ́nà yẹn sàánú òhun bẹ́ẹ̀ ni àìdí wọ́n bí àrùn báyìí. ó ní ìmọ́lẹ̀ ni ó ti máa tàn káàkiri lára wọn níwájú àtẹ̀yìn ọ̀tún àtòkù ni wọ́n ti máa rí mọ́lẹ̀. yẹ̀kùnú náà wọ́n bá náà wọ́n máa sọ pé ìwọ náà wọ́n bá atmin lánàá lóòrọ̀ náà pé ìmọ̀lẹ̀ wa kó pé pérépéré wọ́n fi lánàá oríṣi wa ìnàkà àlàkù lè ṣe ìpàdé torí pé ológo lè ṣe ìwọ ọlọ́wọ́ bá. àfa oníwèé yẹn sọ̀rọ̀ wọ́n ní yá ayọ̀ nàbí na sọ́tìlá kò mọ́ àwọn ọ̀kúnlá wà á lè lò ìṣẹ́rẹ̀ ẹ̀yìn tí ẹ gba ọlọ́run ọba tó àti òṣìṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ti òṣìṣẹ́ pẹ̀lú ìṣẹ̀rí àrùn ìrìnjẹ́kú àgbòdo ìfún ìlàkọ́ àti ẹ padà kúrò níbi ẹ̀sẹ̀ tẹ́ ẹ padà lọ síbi ìmú àti òfin ọlọ́run ọba àti ìtẹ̀lé àtẹ rẹ̀ rojúwàn láàmà fún yàtà bá àjàwò pípadà tẹ́ẹ̀sì tó gbọdọ̀ tẹ̀ lọ́wọ́ ọba lẹ́yìn rẹ̀ mọ́. ata rọ́bùkún àyẹ̀mú àǹkùn sẹ́yìn àti àmàlì wọ́n yọ lọ́wọ́ ọba apá gbogbo àwọn àtìṣe tẹ́ẹ̀sì àparẹ́ fún wà á yọ̀ sílẹ̀ fún gànà ti tẹ́jìlì nìta kùtù sórí ha àlìhàrọ̀ yọ̀wọ̀ àfi sínú ọgbà àjẹrà lẹ́yìn tó yẹ pé odò ń sàn lábẹ́ abẹ́ rẹ̀ yóò mọ̀ láyé yóò fi náà òbẹ̀bí ìyá wọn lẹ̀bí náà ọjọ́ tí ọlọ́run ò ní lójú ti àlẹ́bí àti àwọn tó gbàgbọ́ pẹ̀lú rẹ̀ wọ́n lè ayọ̀ àbílù bẹ́ẹ̀ sì ni kò ní jẹ wọ́n níyà bàlẹ̀ yóò ní iṣẹ́ àná wọn ọlọ́run yóò gbé wọn ga ní ọjọ́ kójọ نور هؤلاء يسير أمامهم وبأيمانهم torí ẹ̀ ni ìmọ́lẹ̀ yóò fi máa sàkún wọn níwájú àtẹ̀yìn ọ̀tún àtòsí ni ó ti máa rí ìmọ́lẹ̀. wọ́n á máa sọ pé wọ́n lọ́wọ́ bá wò láti lè lánàá ní ọ̀nà àtà nàìjíríà sí hàn. jẹ́ kí ìmọ́lẹ̀ wa kó pé ká lè rí na dáadáa títí àtúnkọ́dá ìhọ́fíì. ونهتدي إلى الجنة إذا ولو الجنة واعف عنا تمكفرها وتجاوز عن ذنوبنا تمكفرها تسيوا واسترها علينا جتي في عصا بوا إنك على كل شيء قدير ولو رأي ولي ألوك الشيء gbogbo kò sí tó wù sí ẹnìkan kò ní jọ ní ọwọ́ rẹ̀ lò. tó ayà yìí ọlọ́ọ̀bá ó wá láti ọ̀dọ̀ wa pé ká túbà lọ sọ́dọ̀ òun. ìtúbà dáàtì túbà ìtúbà tó péye ni èyí káàtó ní padà síbi ẹsẹ̀ lẹ́yìn bàtà túbà tán ó ní ìtúbà tó ọlọ́run tẹ̀sán ṣe tá a bá wá ṣe ọlọ́run ti àlùkámà ní pé àwọn àtìṣe wa àti kùdìẹ̀kùdìẹ̀ wa ọlọ́run bá yọ parẹ́ fún wa lọ́wọ́ àfi àìjẹ́nà ẹ̀sọ́ fún wa. nínú àwọn àyà tó fi irú àwọn ìtumọ̀ yìí hàn ó ní ọ̀rọ̀ ọlọ́run tó ní wàtúbù nílò wọ́n ìjẹ̀bí àyù àìlóbìnrin náà làálàkùn tó pè ó ẹ túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba pátápátá pátápátá yín ẹ̀yin múmi ní fẹ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ làálàkùn tó pè ó bọ́yá ẹ̀ tó rí rí làálà nínú ìsirán ìṣe ṣáka ẹ̀ pé dájúdájú ẹ̀ tó rí rí fẹ́ bá túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba. ọ̀rọ̀ tó hàn nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ wípé tọ́wọ́bàtà nàfúhà wípé kí wọ́n bá yẹ túbá túbá tó péye káfà ọ̀gbọ́n wà á nìkú sẹ́yìn àti ọlọ́run ọba yóò ti pa àṣìṣe oúnjẹ rẹ̀ tílkà tọ́wọ́bà nàfúhà eléyìí ò ní túbá tó péye ṣùgbọ́n èyí tí ó tún bá tún padà sí ẹnu rẹ̀ fẹ̀ lélẹ́yìn òkè ìṣe tí ó bá tún sọ́wọ́ ti mọ̀ tó tí ó bá téèyàn ó tún bá tí ò ní padà síbi ẹsẹ̀ mọ́ ó ní tí ó bá tún péye ìdí sì ló tó fi wà nínú mọ́jẹ̀rù tó bá ẹni ọ̀fẹ́ tó bá lọ sọ́dọ̀ ọlọ́run ọba ó wà nínú mọ́jẹ̀rù pé ó ní tí ọkàn rẹ̀ pé òun ò ní padà sí ẹsẹ̀ náà ilé ìlànà ní túbà ètò kojú owó ètò péye. ṣùgbọ́n tí àbá túbà pín padà síbi ẹsẹ̀ kò ní ba túbà àkọ́kọ́ jẹ́ kò ní ba túbà àkọ́kọ́ jẹ́ torí pé ohun tí fi kọ́ wa gbàdá wà kékeré ni pé ẹni ọba wù ẹ̀sẹ̀ kan lọ́ba sọ̀rọ̀ àforíjì kò túbà tọ́ba wa padà síbi ẹ̀ èyí tó ṣe tẹ́lẹ̀ wọ́n tún wá dá padà wá pé o báwọn afá ti kọ́ wa tẹ́lẹ̀ o bẹ́ẹ̀ kọ́ o ẹni ọba ti kú bá kọ́nà tó gbà kú bá rẹ̀ ó sànù tọ́ba wa wú ẹ̀sẹ̀ ní ìlú látẹ̀lẹ̀ tó wá kọ́ fún un àwa ní dá èyí padà àyàfi tọ́ba mú ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba tẹ̀lé lórí ẹ̀ ń túbá ẹ̀ ń padà ẹ̀ ń túbá ẹ̀ ń padà. irú àwọn yẹn kò ní òní títí wá fún wọn gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá ti lọ́nà àtúnwáyé. ثم آمن ثم كفر ثم آمن ثم كفر irú àwọn yẹn ọlọ́wọ́ kan ní ìgbà tí bá wọn abdullahi Omar abbas rọ́bì allah anhu ó ní nàfún àyẹ̀ndàmà làbdà àdàzàm onítúbà káfíìnì àtọ́wà ìlọ́sọ onítí ẹ̀dá ó fi àbábà lórí ìwà ẹ̀ṣẹ̀ tó wù. Báyà àtẹ́bí mu sílẹ̀ wọ̀ ọ wá wá àwùjáde lọ́sọ́dọ̀ lọ́wọ́ ọba gbé láyà òòlù abàdàn ipò òfin padà sí ìgbésẹ̀ náà kàmá láyà òdu laban ìlà sọ́ra gẹ́gẹ́ bí mílíkì náà fún níbi ọ̀yọ́ dábà bá a ti lè dá padà mọ́ bẹ́ẹ̀ ni olóòfin padà síbi iṣẹ́ náà وهكذا روى عن عمرو بن مسعود وعبيد بن كعب والحسن وغيرهم bákan náà la ti gbà wá láti ọ̀dọ̀ àwọn tọ́ba tó lọ sọ̀rọ̀. ìmáàmù Nawawi ó ṣàlàyé torípele yé wa kékeré kérékéré ó ní àtàwọn tó lọ sọ̀rọ̀ màá tàlẹ́ àtàkùn òwò ìgbẹ́ tí wọ́n bá tó péye òun tó kọ́ àwọn nǹkan mẹ́ta jọ nǹkan mẹ́ta ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ìpìlárù ánìmọ̀ ìyá ó ní iṣẹ́ ẹ̀tẹ̀ tó fún wa lórí ẹ̀yẹ ó fi ilẹ̀ gbọ́dọ̀ sí mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kó sì jáwọ́ dúró ẹ̀ kọ́ mọ́ sí mọ́ ẹlẹ́ẹ̀kejì àdìmẹ́dàmú àlàáfíà ìlẹ̀kà ó ní ó kó àbámọ̀ lórí ṣíṣe ta ìbámọ̀ tòmátì ẹlẹ́ẹ̀kẹta àlàáfíà ìlẹ̀kà ó àníyàn tó lágbára. على àlà yàhúdà ìlà mẹ́sìlá àbàdà ipò wò tó ní padà sí irú ẹ̀jẹ̀ ló mọ́ títí láéláé. wọ́n ní fàyínká lẹ́sìn máa fi àtàkà àlàkù bí àdáni bí àdáni wájàbà ọ̀dọ̀ sọ̀rọ̀ àmàtì ìlà sọ̀ ibi ha àwọn àlejò. wọ́n ní fọwọ́ ajẹ́ pé ẹ̀sẹ̀ yẹn ó ní ṣe máa nǹkan. tó jọ ìwọ ọmọ àlẹ́bí adam ọ̀rọ̀ yẹn ni kọjá nǹkan náà padà ní tó ṣe ìyẹ̀jẹ̀ kọjá padà tí wọ́n ń àbáwọn tí ó dogo rẹ̀ tí sí láyé lè bàrà á àbí ọ̀nà lọ́gán láti wá ìbọn bá bọ́ kúrò ẹ̀sẹ̀ yẹn lọ́dọ̀ rẹ̀ tí ó lọ ṣùgbọ́n bá ṣe ẹni dá padà ní òfin òde dá padà mọ́kàn wá kó orí orí tèmi ni ní tí mo ṣe yan bá mi sọ́dẹ̀ tán torí pé kó kó yọ́nú sí mi kó forí tèmi lórí kọ́nà lè forí tèmi ó ní kàfíìnì wàá kò ní kúkúrú ẹsẹ̀ kó bá yẹ pé láàrin ẹrú àtọ́lọ́wọ̀ ga ni kéèyàn ronú fi wàdà ó sì kábàámọ̀ lórí ẹ̀ ó sì dènà sí láti má ṣe máa kọ́ wá sọ̀rọ̀ àforíjì òtítọ́ ṣùgbọ́n tó bá jọ máa ń tí ń bẹ láàrin tẹ̀dá tẹ̀dá ni ó pa dandan lẹ́yìn ìgbà tó bá ṣe àwọn nǹkan tá a yóò wá mú nǹkan náà yóò wá dá padà fún tọ̀ ò wọlé yẹn ní ojú nǹkan wọn wá ló ń pa olóògbìwàdà ní tó dì òun sí lọ́wọ́ òun ti dá padà fún eléyìí ti ṣe òun padà. ó lè balẹ̀ ilẹ̀ ó lẹ̀ kọ́ wá ní kí o tiẹ̀ fi olóògbìwàdà padà olóògbìwàdà ó lè balẹ̀ ó lẹ̀ èyí tó ọgbà ń kọ́ sí ìgbẹ́ lọ́wọ́ rẹ̀ dá padà. tó eléyìí ni bá ti nà tó. ọ̀rọ̀ náà tó ní lóòrùn lónìí yẹ́sà bẹ́yìnà ẹ̀dí ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ wọn yọ́ máa lọ yọ́ máa bọ̀ níwájú wọn àti ẹ̀yìn wọn lọ́sùn wọn àtòsí wọn ó tilẹ̀ jẹ́ pé wọn ọ̀dárúkọ òsì níbí àìmọ́ nìkan ni wọ́n dárúkọ. ìdí ni pé àwọn tí wọ́n wà ní agbọ̀n àwọn kẹ̀kẹ́ rí ni tí ìmọ̀lẹ̀ bá ti ń tàn lágbọ̀n àwọn ò máa ṣe àǹfààní pẹ̀lú ìmọ̀lẹ̀ náà torí pé nígbà tó wọn bá ti rí ìmọ̀lẹ̀ àwọn mùsùlùmí lò wọ́n sì lọ́ àtọ̀rọ̀ rẹ̀ wípé dàrúnà nà sábìsì ní ìlú ẹ fi wálẹ̀ káwa náà kárí ní ìmọ̀lẹ̀ yìí. kí kí làǹdùkú ní wọ̀rọ̀ ìkúmbọ́. pọ̀lìtẹ́nì inú wọn wọ́n wà mọ́tò ẹ padà sẹ́yìn ẹ lọ wá iná nínú mọ́ wà wa. sọ eléyìí pé ìdí tí mo fi dárúkọ aago òkùnrin wọ́n ní ìmọ̀lẹ̀ yẹn máa lọ yíká wọn nígbà tí wọ́n lọ ní agbo ọ̀tún wọn tí wọ́n bá lọ síbi ìsáà ibi tí wọ́n ti ṣe ìròṣẹ́. torí pé a fún wọn ní tíra àtẹ wọn àbí ìwé iṣẹ́ wọn a fún wọn lápá ọ̀tún wọn ni. so apá ọ̀tún wọn sì ní ibẹ̀ nìmọ́lẹ̀ wà wọ́n lè rí kà. ìmọ̀ kẹfẹ́ rí wọ́n pé àtìgbàdá tí owó rẹ̀ bọ́nú àwọn afọ́jú àní lẹ́yìn fóònù oṣù mẹ́ta kì í ṣe tó lè tó lè gbé já sókè kọjá yẹn pé ọwọ́ ọ̀tún rẹ̀ náà ọwọ́ òsì rẹ̀ ṣé tó bá gbé ó lè gbé e sókè tó kó wọn jẹ àwọn kóhùn lé gbogbo yóò lè nìkà àtúntò ṣùgbọ́n kò lè nìkà ìdí inú tí ó fi lè fóònù tí ó fi máa sọ pé nàfúùdà ìta àdìyà yóò rò pé báyà wọn ò rí kíra àti ń bẹ lẹ́yìn rẹ̀ wọn ẹni ọba kíra tèmi ò wọn àti ìfẹ́ mi ń tèmi. sọ àwọn mímú nítorí tó wọ́n fún wọn ní kíra wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún wọn lẹ́yìn tí ìmọ̀lẹ̀ bẹ kó lè jẹ́ orí fún wọn. nínú àwọn àyà èyí tó ṣàfihàn ìmọ̀lẹ̀ lónìí oni ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni yawma tara al-mu'minina wal-mu'minati yas'a nuruhum بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم ọjọ́ tẹ́lẹ̀ àwọn múmìnì lọ́kùnrin àti múmìnì lóbìnrin tí ìmọ́lẹ̀ ti ń bá wọn rìn bẹ́ẹ̀nà èyí níwájú wọn wábìá ìmáàlì àti agbọ̀n fún wọn. àwọn àmọ́ fún wọn ní ìró dùnú ìpè lónìí o ẹ máa wọnú àdẹ̀rà lọ èyí tí akéré máa gbó odò fún bẹ lábẹ́ dáa ní kàwé wà ní fọ́ọ̀dù àwọn eléyìí ni oríire tó tóbi jùlọ. so ọlọ́ni sọ fún أيها ìwọ̀n wọ́pù ayọ̀ àlàáfì ìwọ̀n tó gbọ́n tó nírònú rántí torí kó lè bá jẹ́ wáàdí fún ọ lọ́jọ́ tẹ́ẹ̀rí àwọn múmi lọ́kùnrin àtòbìnrin tí ìmọ̀lẹ̀ ń bá wọn rìn níwájú wọn àti apò ọ̀pọ̀ wọn. ọlọ́run ó pọ́n wọn lé ó gbé wọn ga ní ọjọ́ tí wọ́n lọ gun orí ìrántí síwájú tó kó wọ ọgbà ìdẹ̀ra. Abdullahi ọmọ àbá ọmọ Mas'ud ó ní àyà yìí yọ ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ gun orí ìrántí. Nínú wa, àwọn tó ń pẹ́ ìmọ̀lẹ̀ wọn ó tóbi gẹ́gẹ́ bí àpáta ńlá àwọn míì ìmọ́lẹ̀ wọn ó tóbi gẹ́gẹ́ bí igi dẹ́rínù ó nu wọn àwọn míì ìmọ́lẹ̀ wọn kò ní ibi ẹsẹ̀ wọn lọ. ẹni tí ìmọ́lẹ̀ rẹ̀ kéré jù ó ní ẹni tí ìmọ̀ rẹ̀ ò ní ju ibi àtàǹpàkò rẹ̀ lọ. wọ́n máa rí na nígbà míì yóò tún máa kú nígbà míì gẹ́gẹ́ bí fọ́sílẹ̀ tí bátìrì rẹ̀ fi bẹ́ẹ̀ kú yóò tàn gbà míì àtúntò nígbà míì. bákan náà la tó máa rú ẹ̀ wá láti ọ̀dọ̀ ọ̀pá àjà wọ́n ti wọ̀ wọ́n lọ́wọ́ àwọn mọ̀láìfà wa máa fún wọn ní ìrò wípé àwọn fún yín ní ìrò òṣòro lónìí ọgbà àdẹ̀rà lẹ́ẹ̀lọ tẹ́kì lọ́mọ bá dùn bẹ́ẹ̀ béèrè. dáàdìká wọ́n fọ́ọ̀dù làwọn eléyìí ni oríire tó tóbi jùlọ. fífún wa ní ìrò àlìjẹ́ńdà irú ẹ̀ wá púpọ̀ nínú alukur'an tí ọlọ́run ti máa fáwọn obìnrin lọ́kùnrin àti obìnrin ní ìlú ìdùnnú pé wọ́n wà jẹ́nà pé àwọn mọ̀láìka wọn wọ̀ fún wọn ní ìwé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́dún ní ìbàṣírò wọn kọ̀ fún rẹ̀họ́mà ìní wọ́n rí buhari jannati lahum fiha na'im muqim khalidin fiha abada إن الله عنده أجر عظيم يبشرهم ربهم ولو ربع يوم القيامة روحهم برحمة منه إكي إكيمبو لقدهم ورضوان أتي يونسي أني الجنة يوجدنا وفتنوا على البري وما بدأ البري títí láéláé dájúdájú ọlọ́run ọba oore tó tóbi jù lọ bẹ lọ́dọ̀. ọlọ́run sọ mọ́ ni pé nígbà tẹ̀sí lọ́kọ́ ní wọ́n kò là mọ́ olùrẹ̀sìtàkọ́ ọ̀rọ̀. ẹ rí àwọn tí wọ́n ní ọlọ́run ọba wa òǹlọ́lọ́run ẹlẹ́dàá wa ò ní ẹni tó tọ́ kájọ́ sì fún tó mọ̀ ṣàkọ́ ọ̀run wọ́n ti wá dúró lórí rẹ̀ tó ṣe ń pín pé fẹ́ lórí ìfọ́ ọlọ́run ọba lọ tẹ̀tẹ̀lẹ́gbẹ̀lú àléhùn màláìka àwọn màláìka wọn máa sọ kalẹ̀ wá fọ́dọ̀ wọn wípé látàkọ́ fún ẹ má bẹ̀rù wàlẹ̀ àtàkùnrin ẹ má bànújẹ́ wà á ṣírù ìfẹ́lẹ̀ ẹ máa dunú pẹ̀lú ìwé òkúrú àìsẹ́lẹ̀ alẹ́ tí kò نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة أولا لا بكايا ما بيرو من هي أتجو بني القيامة أولا لا بكايا أولا الله رسمي ولا ولكم فيها ما تشتهي أنفسكم nínú ọba àdàràdà ìṣòro gbogbo tẹ́lẹ̀ yóò fẹ́ gbogbo ẹ̀ lẹ́nu wọn lákùnfin àwọn àtẹ̀tẹ̀ àwọn gbogbo tẹ́lẹ̀ bá ní nùdùlà lẹ́nu ọ̀fúnrún ọlọ́run ti kù léèrè ẹlẹ́dẹ̀ yìí torí pé ọba alákòóso ìrọ̀wọ́ onífẹ̀ẹ́. àwọn fáàní àyà yìí lásìkò lásìkò tí ló ní ìgbà fẹ́ fún lásìkò tí ló ní ìgbà òdòdó tó bá fẹ́ fún àwọn màláìka wọn sọ̀rọ̀ àwọn kò sẹ́ni tí ó lù ọ́ sí òun nìkan lọ so nígbà náà ni wọ́n mọ̀ sọ pé látàkọ́ má bẹ̀rù má bànújẹ́ àwa fún ọ ní wọn ìwò ìrònú ni ó ní ọba àjẹrà èyí tá a ti ṣe àtàwọn ìrònú nílé ayé tẹ wà yìí tí wọn fẹẹ jáde ńbẹ àwọn alálábàkà ẹrú alùpùpù tó dojúkọ tí wọn lọ ní ìpè àwọn náà fún ní alábàkà ẹrú lọ́rùn gbogbo tẹ̀ ń lẹ́yìn lọ́rùn gbogbo tẹ́ ẹ bá ní kó wá náà ní òun wa torí pé ọlọ́run pèsè rẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ nínú torí pé ọlọ́run bá ọlákùnrin gbòòrò ọ̀rọ̀ nípa ọlọ́run bá ká ọlọ́run jẹ́ kí á wà lóru. ìdí nu tí wọ́n ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lè ẹ̀rí gba ti ọlọ́run bá fẹ́ gba ẹ̀mí wọn pẹ̀lú ọ̀run nítorí tí wọ́n rí kò lè jẹ́ wọ́n ìrora ikú tí ó dé bá wọn wọn ò ní mọ̀ lóra rẹ̀. ọlọ́run ọ̀pá àwọn òbí wa ọlọ́kùn ṣe àlékún dáadáa fún wọn nígbà láwọn òbí wa nígbà tí fẹ́ gbà wọ́n a rí àwọn oríṣiríṣi nǹkan ìyanu àwa làwọn yóò pé a máa wò wọ́n pé ṣùgbọ́n ti ẹ̀sìn pẹ̀lú pẹ̀lú ẹ̀mí lọ́mọ ni wọ́n tún lẹ́sìn náà. ìdí mo tó jẹ́ pé ọ̀pọ̀ wọn nígbà tí wọ́n bá fún ayé rẹ̀ kò yóò rí àwọn nǹkan yẹn lọ. àwọn nǹkan àjẹbí tó fi hàn pé lórí ìlú òdòdó ni wọ́n. mélòó lè ká àmọ̀ lórí pé pé ìmọ̀ ni àwọn àǹtẹ̀ mọ́lẹ̀ àti jẹ́sí. ṣùgbọ́n ọwọ́ ìdáwọ̀ mọ̀ wọ́n á máa tuntun n'o ó sì lò pẹ̀lú ìkíláàsì. náà lọ́jọ́ náà tí wọ́n bá rí pé ìmọ̀lẹ̀ yìí ti rí káwọn wọ́n á máa sọ pé wọ́n lọ́wọ́ bá pé ìmọ̀lẹ̀ jẹ́ kí kó pé kárí gbogbo ìdí tẹ lágbègbè wa ṣe mi kúkúrú léè a ní gbogbo mẹ́jà kúrú jẹ́ kárí kọjá láti gbà ní àlùjẹ́nà bá a bá ti dé ní àlùjẹ́nà ìmọ̀lẹ̀ wa ti pé nù nínú nàka wọ́n fi lánà ìdílé tó ti tọ́jú wọn náà wọ́n bá orí dè wá amọ̀pẹ́lẹ̀ tẹ̀lé àwa náà ṣùgbọ́n ìtàlójúkú òkú wa nínú nàka àlàkú mi ṣe ìṣòro gbogbo nǹkan ló lè ṣe ń tọ́ bá ṣe ẹnì kan òsì níbi ọ́ lérè. tọ gẹ́gẹ́ bí àdéhùn a ti dé ibi tá a ti dúró èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́wọ́ wa tí ó ṣe kókó aládẹ̀ èyí tí a fi àti.